إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد ألا تكون الله سبحانه وتعالى أكثر صلاة إخوان أبو محمد صلى الله عليه وسلم إن شاء الله أعطنا فسوى أولي إذا لك ولكن صحيح البخاري كتاب البيوع كتاب البيوع باب التجارة فيما يكره لبسه للرجال والنساء شابتر في كل شيء إن كان في أقول ọkùnrin àti obìnrin láti wọ̀ dàbí ẹ̀tí akóríra tí wọ́n ta fún ọkùnrin àbí fún obìnrin nínú àwọn nǹkan tó ṣe wípé akóríra wíwọ̀ rẹ̀ باب التجارة فيما يكره لبسه للرجال والنساء شرط تنيش قلو إما تنكتشي في أقوريرا ويوى فوقني أتي أبني حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك الناصر عن القاسم بن محمد عن عائشة أم المؤمنين رضي الله عنها أنها أخبرته أنها اشترت نمرقة في التصاوير هي وعائشة رضي الله عنها قال ضعيوسي أني أنها اشترت نمرقة في التصاوير òun ra kílò kan tó ṣe wípé ó ní àwọn àwòrán nǹkan ẹlẹ́ni lára falamma ra'a rasulullahi sallallahu alayhi wa sallam qama ala al-bab falam yadkhulhu ìgbà tí àwọn sallallahu alayhi wa tó ní àwòrán ẹlẹ́ni kí ni pílò tó ní àwòrán nǹkan ẹlẹ́mìí ànábì dúró sí ẹnu ọ̀nà sallallahu alayhi wa sallam falam yadkhulhu kò wọlé fa'araftu fi wajhihi al-karahiyya ìyá wa Aisha radiyallahu anha ó ní mo wá rí wípé ànábì sallallahu alayhi wa sallam ó kórìíra nǹkan tí mo ṣe fàárọ́kù sí ìwádìí ehe alfara àríyá mo rí pé ànábì sallallahu alayhi wa sallam ó kórìíra èyí tí mo ṣe eléyìí mo rí ní ojú rẹ̀ faqultu ya ìyàwó àìsàn ni mo wá ní ìròyìn òṣìṣẹ́ ọlọ́run أتوب إلى الله وإلى رسوله متوبة لصدى الله وبا فكنا متوبة لسي أدى أبشاره dàbí nǹkan tí òun ṣe kóhun tètè acknowledge ìgbé òun ṣe mistake nítorí dẹ̀ ṣe nǹkan tó jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ yìí tóun bá tiẹ̀ mọ dítéèdì nǹkan yẹn ṣùgbọ́n nǹkan rí wípé bánàbí sallallahu alaihi wasallam bó ṣe rí kí ni kúṣọ́ọ̀nù òun rí wípé nǹkan tí ó bá alára mu òun nǹkan tó rí so ẹsẹ̀kẹsẹ̀ ló lóun túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba níbi nǹkan tí òun ṣe at the same time òun tún túbá lọ sọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam dàtí kí anábì sallallahu alaihi wasallam ṣe àmójúkúrò fóun níbi nǹkan tí òun ṣe ó ní mada adnabtu kí ni ìtí mo gangan فقال رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم ما بال هذه النمرقة في لوي بلوتيري قلت اشتريتها لك لتقعد عليها وتوصلها انمر فولي النبي صلى الله عليه وسلم تريد أن مفيرها nítorí kó lè máa jòkólé kó lè máa fi rọrí àkọ́lọ̀ rasulullahi sallallahu alayhi wasallam anábi wa sọ fún wípé inna ashaba àdìdì suwar àwọn nǹkan ẹlẹ́mìí tí wọ́n ya àwọn àwòrán nǹkan ẹlẹ́mìí tí wọ́n yà sí ara pílò yìí àwọn tí wọ́n ṣe é yu'adzabuna tó bá di jọ́ngbọ́n di alkiyama ọlọ́wọ́ bó fi àjẹ wọn lórí àwọn nǹkan ẹlẹ́ni tí wọ́n yà yìí fayuqalu lahum ahyu ma khalaqtum ọlọ́wọ́ bó nìkan máa sọ fún ọ wípé ń tẹ́ ẹ̀yà dáláyé ẹ ẹ̀mí sí لا تدخله الملائكة يا عائشة واني النبي صلى الله عليه وسلم أقاري أرارك àwọn màláíkà wọn ti ń wọ ilé tí àtúwàr àwọn àwòrán nǹkan ẹlẹ́mìí tó bá ń bẹ ń bẹ àwọn màláíkà aláàánú wọn ti ń wọ bẹ̀. àkọ́kọ́ àárí kéyàwó Aisha radiyallahu anha ó kọ́kọ́ acknowledge kó ń ṣe mistake tó yí wípé bó ṣe rójú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam orí ojú yẹn ní nǹkan tó ṣe wípé kò panimára àti tí ànábì sallallahu alayhi wa sallam inú rẹ̀ ò dùn sí nǹkan kan tí òun ṣe ó kọ́kọ́ túbá lọ sọ́dọ̀ ọlọ́run ó dẹ̀ túbá lọ sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ìyàtọ̀ ń bẹ láàrin ìtúbá méjèèjì ìtúbá lọ́sọ́dọ̀ ọlọ́mọ ọba ọlọ́mọ ọba nìkan ló lẹ́tọ̀ọ́ sí ẹ̀ à ń túbá lọ́sọ́dọ̀ ẹlòmíì àyàfi Allah subhanahu wa ta'ala yẹ àmì tawbata ibada torí pé ìjọsìn ni ṣùgbọ́n tawba tí àwọn Aisha radiyallahu anha tó lò fún ànábì sallallahu alaihi òun ni láti lè ṣẹ́rí tọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam láti lè máa kí ni nǹkan tí òun ṣe òun ni tauba eléyìí ìtúbá tó mọ̀ ìtúbá lọ́sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam dàbí kí lè máa tí mo ṣe kí n dẹ̀lé ṣàtúnṣe rẹ̀ bolotiri pílò eléyìí bóòlù eléyìí ṣe jẹ́ ìyàwó Aisha radiyallahu anha ní òun rà fún ànábì sallallahu alaihi wasallam ní tó túmọ̀ sí pé kò sí nǹkan tó burú níbi kí obìnrin kóra àwọn nǹkan tí ó lè mú rí ojú rí ọkọ rẹ̀ àwọn nǹkan tí ó ṣe tí ọkọ òtù fi nífẹ̀ẹ́ rẹ̀ sí ṣùgbọ́n ní ọ̀tẹ̀ yìí nítí yàrá Aisha radiyallahu anha tó rà kò ṣe nǹkan tí anábì sallallahu alaihi wasallam tó nífẹ̀ẹ́ sí in fact nǹkan tí kò bẹ́sùn mu òun nǹkan tí ó rà so anábì sallallahu alaihi wasallam wá sọ òfin ẹ̀sìn fún wípé àwọn àwòrán tó ń bẹ lára pílò àwọn tí wọ́n yà ní àwòrán kẹlẹ́nu àwọn tí wọ́n yà ọlọ́mọba subhanahu wa ta'ala ó fi àti wọn tó bá rí jọ́ngbé ní àjíyàmù yóò lè dé lẹ́bù wípé wọ́n máa sọ fún wọn pé ahyu ma khalaqtu ìtẹ́ ara ń já ẹ̀yìn ẹ̀tọ̀ bí sí wọ́n àdẹ̀lé fi ẹ̀mí sí ṣùgbọ́n lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi lè fún wọn láti lè fi káwọn lágara so anábì sallallahu alaihi wasallam wọ́n tún wá sọ wípé àwọn màláìka wọn kì ń wọ ilé tí nǹkan àwòrán nǹkan ẹlẹ́ni tó bá ń bẹ tó túmọ̀ sí pé ìta gbọ́dọ̀ avoid nǹkan yìí agbọ́dọ̀ àbọ́ìdì láti ma gbé àwòrán nǹkan ẹlẹ́ni ká ma gbé kọ́lé àbí kí a ti ẹ̀ ma yà á torí pé kí ni anábì sallallahu alaihi wasallam obìnrin sí àwa Aisha lórí wípé ó fi irú nǹkan rẹ̀ sínú ilé bákan náà anábì sallallahu alaihi wasallam jẹ́ ká mọ̀ pé àwọn tí wọ́n ń yarú nǹkan báyìí ọlọ́wọ́n bó fi àjẹ wọn tó bá rí jẹ́mìlẹ̀ alfiyama so eléyìí ọ̀hún ló ń sọ fún wa ìpé nǹkan ẹlẹ́mìí kámọ́ ìyá àwòrán wọn tí ó bá mú ní àyàfi tí necessity bá wà fún nǹkan ẹ̀ lókù tí necessity bá wà fún ṣùgbọ́n fi hàn sọ wípé tó ń fi jẹun ni kó máa ya nǹkan ẹlẹ́mìí eléyìí kò ṣe nǹkan tí ọba múnú ẹ̀sìn kó mọ ya nǹkan ẹlẹ́nu òní tó ń fi jẹun náà a ní kí ni tó kú ti wá wá lára ẹ̀rí kéèyàn fún international passport àbí driver's license àbí àwọn nǹkan tí ó jẹ́ nǹkan tí ó pàtàkì báyìí náà ní tí àfìgbélé ìwọlé onípé anábíwa muhammad sallallahu alayhi wa sallam ó yọ̀nda fún yàwó aisha radiyallahu anha láti lè fi àwọn tọ́ì àbáwọn dọ́ọ̀lù láti lè fi wọ́n ṣeré tó ṣe páwọn kan iná lè ní wọ́n wá ní àwòrán nǹkan ẹlẹ́mìí ni èrò ìyàwó aisha radiyallahu anha ó ní kíni dọ́ọ̀lù kan tó fi máa ṣeré tó ṣe wípé ó jẹ́ títí ẹṣin tó ní ìyẹ́ ṣòro eléyìí anábì sallallahu alaihi ò lè máa lórí rẹ̀ ṣùgbọ́n àwọn kan tó ṣe wípé àásọ̀ta tó ń beautify eléyìí tó lẹ̀ jẹ́ nǹkan ẹlẹ́ni bóyá ẹranko ni àbẹ́yẹn táwa la gbé kọ́lé àbá àti fi sínú so eléyìí nǹkan tí kò bẹ́ẹ̀tì mú ni nǹkan tí ó bẹ́ẹ̀tì mú ni anábì sallallahu alaihi wasallam lè mọ́ nítorí wípé àwọn nǹkan wọ̀nyí ó súnmọ́ nǹkan táwọn èèyàn tí wọ́n fi ń wọ orogún pẹ̀lú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àwọn èèyàn anábì Nuh alayhi salatu wassalam gẹ́gẹ́ bí al-imam alayhi rahmatullah bí wọ́n ṣe gbà wá nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma wọ́n ní àwọn èèyàn náà bí nuh alayhi salatu wassalam wọ́n gbọ́ èrè àwọn èèyàn márùn-ún kan kalẹ̀ tọ́jẹ́ ní àwọn èèyàn márùn-ún tí wọ́n jẹ́ ẹni wọ́n gbé ìwé wọn kalẹ̀ ṣọ̀ìtàn òun ló fi sí wọn lọ́pọlọ láti gbé ìwé yìí kalẹ̀ ní orúkọ kálẹ̀ máa rántí wọn àwọn generation tí wọ́n gbé ìwé yẹn kalẹ̀ àwọn òsìn wọn àbọ̀ wọn ṣùgbọ́n generation tí ó wá lẹ́yìn generation yẹn àwọn padà ń bọ àwọn èrè tí wọ́n gbé kalẹ̀ yìí ṣọ̀ìtàn ó tì wọ́n lọ sí ní wípé àwọn bàbá wọn àwọn èrè yìí ni wọ́n máa ń bọ kílódéyìn ò bọ wọn látara rẹ̀ wọ́n ń sọ fúnra wọn gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala ti sọ fún ní wa لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواع ولا يغوث ويعوق ونصر الله سبحانه وتعالى wọn ń sọ fúnra wọn ìpè ẹ má dànù lóhun ìsọkúsọ ló ń sọ fún yín àwọn bọ ẹ má já wọn bíbí bọ wọn ẹ má fi wọn lẹ ẹ má pa wọn kì ẹ máa tókò wọn ẹ máa gúnra fún wọn ẹ máa jẹ́jẹ́ fún wọn ta látàbàrún na àlìyàtàkùn wàlá tàbàrún na wàdàm wàlá sùhán wàlá yàgóta yàyàwó kọ́nàtàn tàbá wo orúkọ márùn ládárúkọ yìí adárúkọ wájú adárúkọ yaghus ya'uq adarúkọ nasr àwọn tá a dárúkọ wọn yìí aláwọn ẹni rẹ ni wọn tó ṣe pé wọn a máa sin lọ́hùn dáadáa ṣùgbọ́n pàtí wọ́n jáde láyé ṣaitan fi sí ọkàn àwọn ọmọ wọn wípé kí wọ́n gbẹ́ èrè wọn kalẹ̀ láti lè máa fi rántí wọn kò jù bá náà lọ àwọn gbé ìrù wọn lọ tí wọn àwọn ọmọ táwọn náà bí kalẹ̀ ṣàìtọ́nù fi sí ọpọlọ tí wọn náà wípé kí lérò tẹ́ẹ̀ máa bọ wọn tẹ́ẹ̀ máa kéto wọn àwọn bàbá yín tán lọ èyí tí wọ́n ń ṣe nìyẹn sọ ẹ̀yìn náà ẹ máa ṣe kí ni ẹ máa bọ wọn so ó di pé wọ́n ń bọ wọn bí ẹbọ bíbọ àbí ẹbọ ṣíṣe bó ṣe nìkan tí ó bẹ̀rẹ̀ lórí ayé nìyẹn bó ṣe nìkan tí ó bẹ̀rẹ̀ lórí ilé ayé bó ṣe ní pé ó bẹ̀rẹ̀ ẹbọ bíbọ ẹbọ ṣíṣe ó bẹ̀rẹ̀ lórí ayé òun nìyẹn eléyìí ni anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ló try láti kọ̀ fún àwọn sọ̀hábà rẹ̀dùwánilá alayhi kó wọ́n di pé àwọn èèyàn wọ́n ń gbẹ́ èrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò di nǹkan tó ṣe wípé wọ́n máa padà máa ṣe ìjọsìn fún náà tabawo hadith eléyìí kò ń ṣe pé wọ́n gbẹ́ èrè ṣùgbọ́n ara aṣọ òun ni wọ́n ya nǹkan yẹn sí anábì sallallahu alaihi wasallam ó tún bínú lórí eléyìí náà lẹ́bi kó sọ wípé inna ashaba hadhihi as-suwar yu'adhabun yawm al-qiyamah àwọn tí wọ́n ṣe àwọn àwòrán wọ̀nyí tó jáwòrán nǹkan ẹlẹ́mìí wọ́n fi àjẹ́ wọn tó bá rí jọ́n gbé ní alkiyama yuqalu lahum ahyu ma khalaqtum wọ́n sọ fún wọn wípé ó yẹ fi ẹ̀mí sí ara nǹkan tó ṣe wípé ẹ̀dá wọn àdẹ̀mí lè ṣe nǹkan yẹn so eléyìí ló fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́ẹ̀sì ṣáájú wọ́n gbà wípé kò bá jẹ́ wípé igi ni wọ́n gbẹ́ àbí irin àbí òkúta àbí ara aṣọ ni wọ́n yà á sí kódà kò ṣe pé ara pépà ni wọ́n yà á sí tó bá jẹ́ pé nǹkan ẹlẹ́mi ni nǹkan yóò dá àyàfi tó bá jẹ́ bí dọ́ọ̀lù tí àwọn ọmọ kéékèèké tí wọ́n fi ṣeré so eléyìí náà ni àwọn àfẹ́sì ní tó tẹ́wọ̀n wọ́n ní kó má jẹ bí àwọn èyí tó ṣe pé wọ́n gbé kalẹ̀ bí bàbá sọ wípé wọ́n gbé èèyàn kalẹ̀ bírú àwọn bèbí míì tó ṣe pé wọ́n máa ṣẹ́jú nǹkan kan mọ́ra wọn so àwọn àfọ́ akọ́ṣọ́n lórí ilé yìí ìfáàtẹ́ Aisha radiyallahu anha ó ní dọ́ọ̀lù ìyẹn wọ́n fi bí aṣọ wọ́n fi ń ní so kò ń ṣe nǹkan tá a sọ wípé yóò dàbí bèbí tí àwọn èèyàn tí wọ́n máa rà fáwọn ọmọ àbáwọn míì tí wọ́n máa ń gbé kalẹ̀ tí yóò fẹ́ ga tó yàn gan so eléyìí kò lè lọ tàbá ní kí á dá padà síbi àhàdí ìpè ṣùgbọ́n bẹ́ẹ̀ pé tí òfin bẹ́ẹ̀ ṣe kiri eléyìí ó lè lọ sọlẹ́ iná ní kí àwọn àbá wa lò ìdí tá a bá rí necessity tó sọ yí bóyá káyé àbí international passport driver's license id card àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí lọ ṣùgbọ́n kó wá ní orúkọ remembrance ipa afẹ́mọ́ fi ṣe ìrántí ni àti kó sínú nǹkan tí àwọn èèyàn ànábì Nuh tí wọ́n kó sí torí pé remembrance ìmá fi ṣe rántí àwọn bàbá wọn tí wọ́n papòdà eléyìí ni tó gbé wọn bẹ́ ìwé yẹn kalẹ̀ eléyìí tó gbé wọn láti lè gbẹ́ èrè tí wọ́n gbé kalẹ̀ tàbá ti wá lọ àpúrúfù pé wọ́n lè máa ṣe eléyìí so ó túnmọ̀ sí wípé à ń dá padà síbi nǹkan tí àwọn èèyàn nábì inú àlesọ́láṣọ sàlám tí wọ́n wà nìyẹn so tabawo àwọn èèyàn gbé oríṣiríṣi èrè kalẹ̀ wọ́n fi òkúta wọ́n fi gi wọ́n fi gbé wọn lóde òdì náà tí wọ́n á ní fún remembrance ni ara wọn míì nínú àwọn tí wọ́n lórúkọ lápèjúwe ní Russia wọ́n ní èrè talim lára àwọn olórí wọn tó ti ṣe olórí ńbẹ tó ṣe wípé wọ́n gbé kalẹ̀ àbí èrè Lenin lára àwọn olórí wọn tó ti ṣe tó ti darí wọn tí wọ́n gbé èrè rẹ̀ kalẹ̀ ní àsìkò ìgbà kan náà ní Iraq ní Baghdad èrè Saddam Hussein wọ́n gbé síbẹ̀ kó tó di pé wọ́n padà wo later sọgbà àwọn nǹkan wọ̀nyí ní tó lè di nǹkan tí àwọn èèyàn ó máa bọ ni bó pẹ́ bóyá torí pé ìròyìn àwọn èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni so bóyá aṣọ náà fi ṣe ni òkúta ni igi ni nǹkan tó bá jẹ́ nǹkan ẹlẹ́mìí tó ẹ̀ka avoid ni so tá a bá sọ wípé a ti ẹ̀fẹ́ ṣe é fún ìdí pàtàkì ló gbọ́dọ̀ jẹ́ kò ń ṣe ní orúkọ remembrance ká lè máa fi ṣe ìrántí torí pé ìyẹn gẹ́gẹ́ òun ni in tó fa in tí ẹbọ fi bẹ̀rẹ̀ lórí ayé ní àwọn èèyàn anábì Nuh alayhi salatu wassalam náà lónìí a ní photography tó ṣe pé wọ́n yà sínú pépà rìsọ́ọ̀tì kan náà ni yóò mú wa gẹ́gẹ́ bí kí aṣọlálà yìí fún wa sòtí ò bá ti ṣe pé fún nǹkan ní sẹ́ńtítì ètè agbọ́dọ̀ àbọ̀ ìdí àwọn nínú àwọn alùmọ̀ásọ̀rọ̀ nínú àwọn àfọ́òdì òní wọ́n wo pé photography kò lọ pẹ̀lú hadithi torí pé ti tiẹ̀ ẹ̀ẹ̀kan tẹ bọ́tìnì yóò rẹ̀ ṣe kíni yóò gbé àwòrán jáde kò ń ṣe wípé èèyàn ẹ̀kẹ́ndì ẹ́fọ́ọ̀tì tó pọ̀ láti lè fi ya nǹkan yẹn so yìí tó kò yẹ kó bá photography kò yẹ kó bá wí. ṣùgbọ́n àwọn afá béèrè wípé ẹ́fọ́ọ̀tì tí ò bá ṣe àwọn kan ti bá ṣe kalẹ̀ àwọn kan ti bá ṣe kalẹ̀ èyí tó jẹ́ pé òun yóò máa wo èèyàn tí ó máa yẹ èèyàn yẹn pẹ̀lú pẹ́ẹ̀n tí ó máa ya èèyàn yẹn àwọn èèyàn kan ti bá parí iṣẹ́ síbi gájẹ́tì yẹn ní nǹkan láti ṣe náà ni pé kí ó tẹ bọ́tìn tó bá ti tẹ bọ́tìn èyí tó fẹ́ ṣe yóò jáde so wọ́n ní tẹ bá jù bẹ́ẹ̀ ṣé tá a bá rí àwọn tán ti parí iṣẹ́ náà síbi ara àwọn mold tó ṣe kún wọn kàn rọ kìíní sí tán bá ti rọ sí yóò produce èyí tó jẹ́ táṣù àbí yóò produce èyí tí yóò jẹ́ 3d yóò gbé jáde ṣé a aláwọ̀ yẹn definitely àwọn náà sọ wípé the fact wọn máa gbẹ kán máa gbẹ kò túmọ̀ sí pé tí wọ́n bá rọ ọ́ kò ní fún wa ní ìsọ́ọ̀tì kan náà torí pé wọ́n ti gbẹ́ kan kalẹ̀ bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá ti parí iṣẹ́ síbi gájẹ́tì tí wọ́n fẹ́ lò tó ṣe pé nǹkan tó kàn máa wà ń bẹ̀ náà ní kankan tẹ̀bọ́tì tó ju gbogbo ẹ̀ lọ kò sí ìtì ó bá a mú nínú rẹ̀ ìntàlì sọ náà ni pé tí a bá rí necessity àbí need láti lo gan ṣùgbọ́n a fi ń ṣe a fi ń ṣe remembrance sọ eléyìí tó ń ṣe nǹkan tí ó bá wọn so lábẹ́ eléyìí ọ̀rọ̀ ó ṣe fídíò kò ṣe fídíò ṣó náà kó sínú àbí kò kó sínú ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà àwọn gbà yìí pé ti fídíò ṣì tún yàtọ̀ torí pé òun motion picture ni nǹkan tó múwù ni ṣùgbọ́n àwọn ní intanpe ní motion picture yìí static picture lòun náà látara bí wọ́n ṣe ń increase kìíní pace ẹ̀ ló jẹ́ kó máa múùbù bẹ́ẹ̀ kó máa ṣe bí ẹni sọ̀rọ̀ ṣùgbọ́n wallahu alam èyí tó tẹ̀wọ̀n ni pé títí nítorí ṣe pẹ̀lú fídíò tí ò bá ti kí ń ṣe wípé nǹkan haramu ni tí èèyàn ń yá tí ó kì ń ṣe nǹkan tí ó bẹ́ sí mu òun ni tí ń kọ́ bá so eléyìí ó lè jẹ́ nǹkan tí a sọ wípé ó wà pàmísíwú so lónìí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ń ṣe ti fídíò ẹlòmí ń ṣe lọ́nà tí ó bẹ́ sí mu ẹlòmí rẹ̀ ń ṣe láti lè fi gbé nǹkan ẹ̀sìn yọ sheikh abdulaziz bin baz alayhi rahmatullah àtọ́ tó jáde láyé lára àwọn tó ṣe wípé wọ́n padà rọ̀ lórí ọ̀rọ̀ ó ṣe fídíò ní àwọn náà lè lórí ẹ̀ nípìnlẹ̀ ṣùgbọ́n padà rọ̀ lórí rẹ̀ before ọ̀kan tó jáde láyé wọ́n ní nígbà tí lè mú wa lè gba international passport wọlé bá a bá lè gba àwọn driver's license àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọlé tó ṣe pé nǹkan tó wà pátánà ni tábà rí fídíò tó ṣe wípé tán bá ṣe bí ẹni tó ń ṣe ó fi ń ṣàlàyé àkídà ọ̀rọ̀ àkídà àbí ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ àlùwàlá ọ̀rọ̀ ìjọsìn ó fi ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn ní nǹkan tí ó wúlò fún àwọn èèyàn wọ́n ní gẹ́gẹ́ bí tí àwọn rí ó yẹ kí yẹn wà mọ́ pàmìtìmù sábà sọ pé necessity lè jẹ́ kí ayé àwọn nǹkan wọ̀nyẹn nítorí international passport la fẹ́ lò fún our driver's license ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sábà ní necessity ó pèpè fún pé kí àláwọ̀ rẹ̀ then kí wọ́n kọ́ba àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ó wúlò fún àwọn èèyàn so eléyìí yóò jẹ́ nǹkan tí yóò wà mọ́ permissible eléyìí jẹ́ nǹkan tí ṣègùn bá lọ alẹ́ rahmatullah tí wọ́n sọ ìfọ́ ọkùnrin ti pé wọ́n jáde láyé so wallahu a'lam èyí tó tẹ̀wọ̀n òní tí a sì síwájú báàbù sahib sílá àhàkù lẹ́sàwọ̀ lẹ́yìn al-imam al mú wọ́n ní ẹni tó lọ jà òun ló lẹ́tọ̀ọ́ sí pé kí adúnàdúrà pẹ̀lú ẹ̀ حدثنا موسى بن إسماعيل قال حدثنا عبد الوارث عن أبي تياح عن أنس رضي الله عنه قال أنس رضي الله عنه قال وعيان مسلم قال النبي صلى الله عليه وسلم يا بني نجار طمنوني بأعيتكم وفيه خرب ونحل nígbà tí ànábì sallallahu alaihi wasallam tó dé Madina ọ̀dọ̀ Abu Ayyub al-Ansari radiyallahu anhu ibẹ̀ ló kọ́kọ́ dé sí tó lo àwọn àsìkò díẹ̀ ó lo àwọn àsìkò díẹ̀ níbẹ̀ àwọn míì níbi ọjọ́ mẹ́rin àwọn míì níbi ọjọ́ mẹ́rìnlá ló lò ń bẹ́ lẹ́yìn anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó gbéra níbi tó dé sí ní kùbá yẹn ó wá lọ sí ààyè tí mọ́ṣáláṣí rẹ̀ wà lónìí so ibi tí mọ́ṣáláṣí anábíwá sallallahu alaihi wa sallam wà lónìí àwọn ọmọ òrukàn kan ni wọ́n ní àyè yẹn ṣùgbọ́n rànkúmí tó ń gbé ànábíwá Muhammad sallallahu alaihi wa sallam ibi tó dó sí nìyẹn láti lè jẹ́ kí ànábí sallallahu alaihi wa lo àyè yẹn fún mọ́ṣáláṣí so àwọn ọmọ tí wọ́n ní ànábí sallallahu alaihi wa fẹ́ mí tí wọ́n láti lè bá dé pẹ̀lú wọn lórí pélé ni wọ́n fẹ́ ta bẹ̀rẹ̀ àwọn kan tiẹ̀ ti sọ wípé òyìnbíṣọ́ ọlọ́run ọba ẹ máa mú lọ ẹ lò ó fún mọ́ṣáláṣí tẹ fẹ́ lò ó fún nínú àwọn tí wọ́n já wọn Banu Najjar ṣùgbọ́n náà sọ láàfẹ́lá ń fẹ́ kó ṣe wípé àwọn ọmọ tí wọ́n ní gẹ́gẹ́ ní kábàáwọn discourse so ẹ̀kọ́ wà ń onígbé nǹkan tí ó kì í ṣe títí wá ààrin sọ yí pé kéèyàn mú ní orúkọ wípé bóyá ẹni tó ní ẹni tí a lè bá sọ̀rọ̀ ni àbí tá a lè jágbe mọ́ àbí tá lè sọ fún pé wo kí ni mo ti mu torí pé inú rẹ̀ lè má dùn sí anábì sallallahu alaihi wasallam kò láìsí irú bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wa sallam òun ṣe ní tí máa fi pá gba nǹkan lọ́wọ́ èèyàn gẹ́gẹ́ bí àwọn àlàyé tá a ti ṣe fún wa tẹ́lẹ̀ anábì sallallahu alaihi wa sallam tó bá ra nǹkan lọ́wọ́ èèyàn nígbà míì yóò sàn ju iye tẹ́nìyàn fẹ́ gbà lọ fún láti jẹ́ kínú ẹnìyàn tún dùn sí a máa bá wọn pàdé rẹ̀ jù bẹ́ẹ̀ ìgbà míì dẹ̀ ní iye tí wọ́n fẹ́ ta nǹkan yẹn yóò san fún wọn ìgbà míì kó dúnadúrà pẹ̀lú wọn ṣùgbọ́n ìdúnadúrà yẹn náà kò ní jẹ́ pé nǹkan tí òun náà mọ̀ wípé tó òun àgbìlé tí òun béèrè fún yìí nǹkan tí ó pa ẹni tí òun fẹ́ ra nǹkan lọ́wọ́ rẹ̀ lára ni sòtúrí ẹ̀ anábì sallallahu alaihi wasallam ní sáàmì mú ní ìhà ìfò ọgbà yìí mo fẹ́ kí ẹ tà á fún mi ẹ sọpráìsì tẹ fẹ́ tà á kájọ dúnadúrà ṣé nǹkan tó padà wá ṣẹlẹ̀ ní pé wọ́n tà á fún àbáwọn ọmọ yẹn ìsìtì pé kí anábì sallallahu alaihi wasallam kó mu kó lo àyè yẹn sábà padà sínú àyè mínú sahih Bukhari ibi tí wọ́n ti mú wá ní ọ̀nà tó gùn bí ẹni pé àwọn ọmọ yẹn ò padà gbowó lórí rẹ̀ wọ́n insist pé àwọn ti fún ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ti òjíṣẹ́ rẹ̀ Anas radiyallahu anhu ó ní ààyè yìí wà fi khirabun àwọn nǹkan tí ó ti gbó tó ti dáoró ah, ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bákan náà wọ náflún àti àwọn igi dàbí dùn so bí àwọn bí ẹni pé wọ́n ti sin òkú sí àwọn àyè kan bẹ́ẹ̀ so àwọn eléyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so wọ́n ní láti wú gbogbo àwọn nǹkan wọ̀nyẹn igi dàbí dùn wọ́n wú wọ́n ṣe àwọn nǹkan tí ó yẹ kí wọ́n ṣe wọ́n akọ mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam síbẹ̀ bọ̀kílò pàtó alìmọ́mù Bukhari alayhi rahmatullah tí wọ́n fi mú ilé ìwá òun náà ni asfaw òun ni kí abdulmadura kó ṣe pé ẹni kí ó ní nǹkan láàájú so à ń fi ògbójú ká fi ń fi agbára gba nǹkan lọ́wọ́ èèyàn ẹni tó ní nǹkan tó bá wù láti ta nǹkan yẹn àgbẹ̀kó sọ èyí tó ń fẹ́ ta then anirite láti dúnàádúrà pẹ̀lú ẹ̀ sẹ́lẹ̀ yìí tí alimami Bukhari alayhi rahmatullah tàtòrí ẹ̀ mú hadithi wa báàbù kan yajuzu al-khiyar lẹ́yìn alimami Bukhari alayhi rahmatullah ọmọ ṣàtàmí wa wọ́n ní ọjọ́ mélòó dàlùkù ní tí wọ́n pè ní alùpùyà òun náà ni choice láti ra nǹkan àbí ká má ra mọ́ anabuwa muhammad sallallahu alaihi wasallam nínú hadithi ó ní innal mutabayyi'aini بالخيار في بيعهما èyàn méjì tí wọ́n ń tajà fúnra wọn àti èyàn kan rà èyàn kan tà àwọn méjèèjì lè khiyar wọ́n ní right láti sọ wípé mi tàmá mi ràmá yẹtọ̀fọ̀rọ̀kọ̀ lókùngbà táwọn bá tí ìfúkàndì tán ti ń ṣe kátàkárà eléyìí àti ṣàlàyé fún àwọn lọ́pọ̀lọpọ̀ ọgbà sókè yẹn wọ ibi tán ti ń tajà ó ná ọjà wọn àti lórí price ó san owó wọn gbọ́jà fún ṣùgbọ́n kò tí kúrò ní ibi tí ó ti ṣe kátàkárà yẹn ìpìlẹ̀ òun ni pé tó bá ní kòwúmí àti ràmọ́ mo dáwó ọjà yẹn padà fún tẹ́ni tó ń tajà náà bá ní kòwúmí àti kàmọ́ ẹni tó rajà yóò ṣe kí ni yóò gbé ọjà alẹ́ torí pé lámúyà kàfàrà kan wọn àti ìkúrò ìgbésẹ̀ tí ń ṣe kátàkárà ìpìlẹ̀ nìyẹn ráìtì tí ọlọ́wọ́n ọba fún wọn lórí àwọn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ráìtì tí ọlọ́run wá fún wọn lórí àwọn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam onípe kò tí gbọ́jà kúrò ní ṣọ́ọ̀bù àbí ní ààyè tó ti rà á ó ní ráìtì láti sọ fún wùrà ẹni tó ta náà ní ráìtì láti sọ pé òun náà ní ráìtì láti sọ pé òun wani au yakun albewu khiyaran àti tí kátàkárà yẹn bá jẹ́ khiyaru lókù kí ni tùmí eléyìí tó bá jẹ́ khiyaru òun ni wípé ẹni yẹn ṣe ìkọ́tù khiyaru majlis ẹni tó fẹ́ tajà ó ní tó bá ti rà á o tó bá ti rà á o ti rà á náà nìyẹn o ṣẹlẹ̀ ìwọ̀n ń pè ní kí ni àóṣe ìskọ́tún tó ń pè ní khiyar almajlis náà ó wá kù sọ́wọ́ ẹni tó fẹ́ rà ẹ bá ní kò sí problem ó túmọ̀ sí pé òun náà gba ìskọ́tún khiyar almajlis yẹn ráìtì tẹ́kìn fún wọn àwọn méjì wọ́n jọ ní àgímẹ́ntì pé kí àwọn ṣe kí ni kí àwọn ṣe ìskọ́tù ráìtì yẹn so kí àwọn bá wọnú ṣọ́pù kan tó lẹ́ra jà nínú wá ní tó bá ti sanwó kò sí ó ti rà á nìyẹn o àbí tá a bá ti tàá fún àti tàá fún ẹniyẹn tóun náà bá ti lóun àdúrà sí ó ṣe ìskọ́tù tó ń pè ní khiyar al-majlis so ẹni tí ó fẹ́ tajà ó lè ṣe kọ́ọ̀tù rẹ̀ ẹni tó fẹ́ rajà náà lè ṣe kọ́ọ̀tù ṣùgbọ́n èèyàn kan ò lè dá implement ẹ̀ àti tẹ́lì kejì kó yọrù sí torí pé ìpìlẹ̀ òun pé khiyar al-majlis ó ń bẹ ìpìlẹ̀ nìyẹn tí ìgbà tí kúrò níbi tí mo ti ń rajà bóyá mo rà á láwìn ni o àbí mo rà á cash kókó ní pé mo ṣáà ti ra tí n bá sì kúrò ń bẹ́ mo lè decide pé mi rà mọ́ ẹni tó ta fún mi lè decide pé òun ò tà mọ́ bóyá ó ta alámì fún mi ní àbóta cash ó lè decide ṣùgbọ́n wà méjèèjì a lè jọ agree lórí ìkọ́ tẹ́yàrí majid ká ní kò sí tẹ́yàrí majid àbíká sọ wípé ní tí mo fẹ́ ra yìí kí n tó lè kọ̀ǹkúrù pátápátá wàá fún mi lọ́sẹ̀ kan kí n fi wò ó wò lẹ́yìn ọ̀sẹ̀ kan mo lè wá kọ̀ǹkúrù pátápátá sọ̀rọ̀ yìí náà bẹ́ẹ̀ ò kìyàrí bẹ́ẹ̀ o kìyàrí sọ èyí tó wà wò kó jẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò kìyàrí tó ti bá ra nǹkan lọ́wọ́ èèyàn tàbí ọ̀sìn ilẹ̀ tí mo bá ti kúrò ní iwájú rẹ̀ tí mo kúrò bí tá ti jọ ṣe kátàkárà fúnra wa mo ti rà mo ti rà náà nìyẹn ṣùgbọ́n tí bá fẹ́ pé kí n ní àsìkò kó fún mi lásìkò màá sọ ń ṣojú rẹ̀ pé ká tó lè ni transaction yìí wàá fún mi lọ́jọ́ mẹ́ta wàá fún mi lọ́sẹ̀ kan oṣù kan kí n fi yẹ̀ tó bá lóun gbà so ó ti di bẹ́ òkèèyà ó ti di sọ́pọ̀ tó fi yá sọ́lọ́pàá tó jẹ́ pé nínú hadithi wọ́n ni àwòyẹ̀kúnnù bẹ́rù khiyara àfi tí kátàkárà yẹn bá jẹ́ khiyaru lókù tí a wọ́n ṣe iskọ́t khiyaru majlis àbí wọ́n ṣe ìjáàdù kí ni àti ìdíké àmájẹ̀mú olùkú máa lò máa tẹ̀sẹ̀ òfin yìí ọjọ́ báyìí kí n tó lè gbà pé mo ra nǹkan yẹn tó tó bá ti fọwọ́ sí ó fọwọ́ sí yẹn wà ní mùsùlùmí náà ẹ̀yìn dàṣọ̀rọ̀ òkèlè ń tá a bá jọ àdúrà lé lórí gẹ́gẹ́ bí mùsùlùmí agbọ́dọ̀ pọn lé agbọ́dọ̀ rẹ̀ fẹ́ kí ẹ̀ǹta àbájọ àgbéyìnlé lórí ẹ̀yà tó bá jẹ́ pé nǹkan haram lóko ṣùgbọ́n tí ó bá ń ṣe nǹkan haram wọlúwà ṣe nǹkan láì so in tó ti promise yẹn islam fẹ́ kí ni fi afọ̀kẹ́lù promise wa قال نافع نافع تجاه ẹ̀rùtí abdullahi bin umar radiyallahu anhu tó tún ní okò ẹ̀rù قل وكان ابن عمر إذا اشترى شيئا يعجبه فارق صاحبه قل ابن عمر ìyẹn ọ̀gá rẹ̀ ọ̀gọ́ òun tó wá sí lè ra nǹkan kan tó rẹ̀ láìkì nǹkan yẹn tí ò fẹ́ jẹ́ kẹ́ni tí ó ta fóun kó change mind fóun ò tà mọ́ ó máa ń tètè kúrò wájú ẹni yẹn so that òun mọ̀ wípé kí hadithi wípé albayyani bilkhiyar malam yatafarraqa ẹni tó ń tajà àtẹni tó ń rajà afún wọn right láti pé mi tàmá mi ràmá tí wọn bá tí separate so abdullahi bin umar yóò wá separate pẹ̀lẹ́ nìyẹn yóò kúrò wájú ẹnìyẹn yóò kúrò níbi tó ti rajà yẹn tó wáyé pé nǹkan tó nífẹ̀ẹ́ sí tí ó dẹ̀ wù pé kò wú kí ẹni yẹn sọ fún òun tà mọ́ sílé jẹ́ nǹkan tí abdullahi bin umar radiyallahu anhuma tí máa ṣe ṣùgbọ́n nǹkan tí abdullahi bin umar máa ṣe yìí òun ò mọ̀ wípé hadith anabi sallallahu alaihi wasallam kan takò anabi sallallahu sahibahu khashiyata an yastaqila ànábì ní kò tọ́ fún tó bá rajà tó ṣe transaction pẹ̀lú ẹni kejì rẹ̀ an yufariqa sahiba ipe kó wá lóun fẹ́ yẹra fún òun fẹ́ kúrò níbi táwọn tí ń ṣe kátàkárà yẹn khashiyata an yastaqila torí pé kò fẹ́ jẹ́ kí ẹni ìyẹn sọ wípé òun ò tà àbóhun òràmá kò fẹ́ kó sọ yóò wà sáré kúrò níwájú rẹ̀ sọ̀bdẹ̀láàbí Umar radiyallahu anhu òun mọ̀ pé n tó ń ṣe yẹn ó tako hadith anabuwa Muhammad sallallahu alaihi wasallam so ẹ̀kọ́ bẹ̀yẹn òun ni wípé ìgbà míì kò sí bá a ṣe lè nímọ̀ tó àwọn nǹkan ní ó pamọ́ fún wa ṣe ló jẹ́ pé àmọ́ ń sọ aláwọn afẹ́sìn wọ́n sọ báyìí wọ́n sọ báyìí eléyìí sọ báyìí kí ló pàtàkì àkọ́ ti sọ nǹkan tí ó yàtọ̀ tí tẹ́nìkejì ń sọ ó sọ kò ń ṣe tìfẹ́ ẹnu kọ́ ìyẹn àwọn àfáà gidi là ń sọ o àwọn àfáà tí àbí ọkàn wọn gbádùn àwọn àfáà tó ṣe wípé wọ́n dúró ti sún náà kí ló tọrọ wọn ó máa ń yàtọ̀ síra wọn lórí àwọn èyí nísìnyí káwò ọ̀rọ̀ ó ṣe images animated images àwọn nǹkan ẹlẹ́mìí àwòrán nǹkan ẹlẹ́mìí òun la sọ̀rọ̀ ń pẹ̀ tán níwọ̀nba láìpẹ́ yìí kí ló fà àwọn àfa tó fi ń yapa tó fi ń yàtọ̀ lórí irú àwọn nǹkan báyìí àtàwọn nǹkan bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn nǹkan tó wà responsible fún eléyìí ó pọ̀ wọ́n lè mọ́ jórí fẹ́nu ṣùgbọ́n ní tẹ́lẹ̀ yìí gbọ́yé níbi tẹ́lẹ̀ kọlẹ̀lẹ̀ yìí gbọ́yé ìdẹ̀jọ́ ní ènìyàn yóò ní kírù nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ táwò látòjú ọjọ́ kan nẹ́bí sọ̀lá àti wọn tó fọ́nà sàhábà rẹ̀ wà nílá àlẹ́yìn oníláyò sọ́lẹ̀ yánà àdùnnínkùmọ̀lá àṣírà ilẹ̀ àti bàyẹ̀ kúrẹ́ ìdọ̀rọ̀ ànábì ní oyè mọ́lẹ́sọ́dọ̀ àwọn bànú kùrẹ́dọ̀ ẹ lọ jà wọ́n lógun ní àwọn yahudi tí wọ́n bìtìrè àwọn mùsùlùmí tí wọ́n lọ darapọ̀ mọ́ àwọn confederate àwọn ọ̀tá tó parapọ̀ àwọn yahudi táwọn náà wá lọ darapọ̀ mọ́ wọn àwọn bànú kùrẹ́dọ̀ ànábì sọlá fún wọn sọ fún àwọn sàhábà wípé ṣùgbọ́n tí wọ́n bá mi tó ká dín pẹ̀lú wọn wọ́n gbọ́dọ̀ kúrò nígboro màdínà yìí هو أن لا يصلي أن أحد منكم العصر إلا في بني كريظة بشن لوي إنو عصري ودعا بنو كريظة نتي لوكيش النبي صلى الله عليه وسلم ìgbà tí àwọn sàábẹ̀ yìí ń lọ àṣírí wọlé àwọn nǹkan ní ẹjá kírun torí pé kí ni inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ìrún ìtọ́lásìkò yìí àwọn kan ní ẹ̀gbọ́n tánàbí sọ ni wípé láyé sọ́lù ya ní àdùnnínkùnmọ̀lá àṣírà ilẹ̀ fúnbà ní kúrẹ́ ìrọ̀ ẹ gbọ́dọ̀ kí á sí àtìjọba dọ́dọ̀ àwọn bà ní kúrẹ́ ìrọ̀ àwọn lè ní ta bá ní ká dé ọ̀dọ̀ àwọn bà ní kúrẹ́ ìrọ̀ ká tó kí á sí àti kọ́ sí ó máa lọ ìtánàbí sọ ọ̀rọ̀ yẹn ó fi kán wa lójú ni ìpé ká tètè mọ́ lọ wípé kí ni adébẹ̀bù fọ́ ọ ápì ló ń sọ fún wa kò ṣe pé nǹkan tó ń sọ ni pé ká náà kí wọn á sí àtàbádé bẹ àwọn akéjì ní ara o àwọn tí ó kí á sí kí á sí àwọn tí wọn kí wọn kí àtìgbà tán bí ọ̀dọ̀ àwọn àbànúkúrẹ́ zọ náà tó lọ kí èrò áṣù títí wọn anábì sallallahu alaihi wasallam ìgbà tó tán ó dé wọ́n ṣàlàyé fún un anabi sọlá sọlámù fọ́ọ̀tì either side ní àwọn àfáà ní àwọn tán kí lásìkò àwọn ni wọ́n ráìtì ṣùgbọ́n àwọn tí wọ́n kí lásìkò yẹn náà àwọn náà rí nǹkan ṣe kí ni wọ́n rí nǹkan dìmú wọ́n rí nǹkan dìmọ́ so irú kan báyà máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ó lè jẹ́ bí wọ́n ṣe gbọ́ tẹ́ẹ̀sì yé ó yàtọ̀ gẹ́bí àpèjú omi ta fúnra wa ní nǹkan bí ọ̀sẹ̀ bí méjì àbí kankan sẹ́yìn ọ̀rọ̀ wàlmútọ̀lákọ́tì ẹ̀tàrà bọ́sùnàbí ọ̀kúsù yìí na sàlátàtà òru ọlọ́láwọn obìnrin táwọn ọkùnrin bá kọ́ ọlẹ́ ká ṣe sùúrù fún kòró mẹ́ta kí ni kòró àwọn kan ní ìmára mẹ́ta àwọn kan ní nǹkan oṣù mẹ́ta sínú àbókù lé lórí látara ìtàn gbọ́yé níbẹ̀ so ìyẹn wá ní àlè ṣàfẹ́kù àlè ṣàfẹ́kù rú nǹkan bẹ́ẹ̀ yóò máa wáyé lórí àwọn àmàtáì lórí àwọn issues tó ṣe pé àwọn tẹ́lẹ̀ wà involved àwọn onísúnnà ni wọ́n àwọn tó ṣe wípé àníyàn wọn dá ṣùgbọ́n tẹ́lẹ̀ ìgbọ́yé ọ̀tọ̀ ìtẹ́lẹ̀ ìgbọ́yé ọ̀tọ̀ ìgbà ní ilẹ̀ ni ó ṣe é ṣe kí àdíìsì dọ́dọ̀ èèyàn kan kó mọ́ dọ́dọ̀ ẹni kejì nítorí abdullahi bin umar ó gbọ́yé ní àdíìsì albayyani bil khiyar máa lẹ́ni tafarraqa ẹni tó ń tajà ẹni tó ń rajà ó lè sọ fún òòtà mọ́ ó lè lóhun òòrà mọ́ lópin ìgbà tó wọn àtẹni tó ń ta fún àbí tó ń ra lọ́wọ́ rẹ̀ tán àbá ti pa abdullahi bin umar ìtó ń pọ̀ ọ̀rọ̀ yẹn nìyẹn so òun máa ń wo ipé tó ń bá ra nǹkan pé á ah, nǹkan imú nífẹ̀ẹ́ rẹ̀ láti lè wá àbọ́ìdì ipé kẹ́nìyàn lóhun ò tà ṣe kí ni yóò tètè kúrò ní iwájú ẹni ẹ kó mọ̀ lọ change mind ẹ̀ tí ìṣẹ́ ti ti fún ní ìyọ̀ǹda kó lè change mind ṣùgbọ́n hadith mi ń bẹ tánìsọ̀lá akẹ́lá ń sọ̀rọ̀ against kéèyàn sáré kúrò níwájú ẹni nítorí wípé kò fẹ́ kó change mind sẹ́yìn báyìí nísìn àárín after ibn Umar Ibu Umar ṣe mistake ìyẹn ò túmọ̀ sí pé àbọ̀wọ̀ ibn Umar ṣùgbọ́n ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi ó tóbi ju ẹni ọ̀gá kan sí lọ ní àsìkò gbàkan náà Umar radiyallahu anhu ó wò wípé àwọn èèyàn ní àsìkò hajj ó ní kí àwọn èèyàn ń ṣe tàmọ́tò hajj àti umura papọ̀ má ṣe ṣe ní àsìkò ànábì sallallahu alaihi wasallam tánàbì fáwọn láṣẹ pé kí wọ́n ṣe hajj àti umura ẹni tó fẹ́ ṣe ìfúrọ́dì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé hajj nìkan ló fẹ́ ṣe ànábì sallallahu alaihi wasallam sọ ọ́ di tàmọ́tò fẹ́ ṣe hajj àti umura papọ̀ wọ́n á kàn pẹ́ran so Umar radiyallahu anhu ó wá wò èèyàn ṣe ìfúrọ́dù kán máa pẹlụ tàmọ́tò pẹ̀lú àníyàn wípé táwọn èèyàn bá ṣe tàmọ́tò àwọn èèyàn torí ti pa òmúra ti so ó lè ní ìdí sí pé kan wa n'inu ọdún that is in a year kúrò níbi àwọn tí ó ní àwọn wá ṣe rọmúránì òun wá fẹ́ ẹnkọ́rẹ́jì káwọn èèyàn ṣe ájì lọ́tọ̀ kan tó padà wá kán wá ṣe rọmúrá Abubakar náà ní similar position ṣùgbọ́n Ali radiyallahu anhu bákaná ìmìrànì hussein àtàwọn ní àwọn takú pé rárá o anábìsọ̀lá àtàlá ní ó àláwọ̀ kápa múmúra aji ájì papọ̀ in tó jẹ́ encourage gangan nìyẹn ṣogbó láyé sọ wípé ká separate wọn lọ pẹ̀lú tí umaru ọ̀dọ́lá ọ̀hánì tí ó lọ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n àti pé kò ń ṣe fẹ́ lórí tí umaru ṣe láti kan tó sọ fàwọn nǹkan báyìí máa pọ̀ dáadáa ó ṣe pé interpretation àbí text tí ó dọ́dọ̀ eléyìí kó mọ́ dọ́dọ̀ eléyìí àdígbà míì ó lè dọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n sọ́ọ̀tì tó gbà dọ́dọ̀ títí ẹ̀ sọ́ọ̀tì tó wà dàrí fún mi tó ń rí wájú rẹ̀ tó ń rí wájú ara rẹ̀ àbí ìdọ̀rí fún lóhun ṣé ní tó jẹ́ sọ̀hí kò mọ́ ń pa ẹ̀ so in tó mọ̀ náà yóò fi sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n tó wá lẹ́yìn rẹ̀ àbí wọ́n tó mọ́ ṣé ní tó sọ̀hí ìwọ́ òṣìṣẹ́ pẹ̀lú ṣé ní tó sọ̀hí so ló jẹ́ pé àwọn àfá ẹnu wọn yóò ma ṣe àìkò lórí àwọn issues nígbà ní tẹ́bí tí mo sọ tabálà àwọn àfá à ń sọ àwọn àfá tí wọ́n ń ṣe súnnà à ń sọ àwọn àfá súnnà kò ń ṣe àfá oníbídíà àwọn àfá oníbídíà àwọn tẹ́lẹ̀ onífẹ̀ẹ́rún ló pọ̀ jù nù wọn nǹkan tí wọ́n rí clear text fún gan-an wọ́n gbàdà ní ṣùgbọ́n àpò ní súnnà tó ṣe pé ìgbésí ayé wọn súnnà ni ṣùgbọ́n wọ́n ṣe ní téèkì kan tí kejì látara àwọn kan so ìwé lẹ́yìn àáṣà mojú kúrò nǹkan a ní lè mọ́ wọn at the time a ní gba nǹkan tá rí kó tẹ̀ wọ́n a ní gba nǹkan rí pé kó tẹ̀ wọ́n so الإمام البخاري عليه رحمة الله wọ́n fi rìn lẹ́mí gbà yìí báàbù kam yajuzu al-khiyar ọjọ́ mélòó òun ni a lè fi ṣe khiyar ìyẹn khiyar shart kéèyàn fi májẹ̀mú kalẹ̀ wípé nǹkan yìí o ká tó lè conclude ká tó lè seal ẹ̀ contract yìí transaction yìí ó fi ní oṣù kan ọjọ́ mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn mìíràn wọn àfáà ní ọjọ́ mẹ́ta ṣùgbọ́n kò sí tẹ́kìtì tó rí yìí restricted síbẹ̀ àwọn ìlú ìbẹ́tẹ́lẹ́sọ̀lá àtẹ́lá tí ọgbọ̀ ọjọ́ mẹ́ta wọlé àwọn àtàn ṣe ṣùgbọ́n kò túnmọ̀ pé tó wá ju ọjọ́ mẹ́ta lọ kò lè lọ ó lè jọ sẹ̀kan ó lè jẹ́ oṣù kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so èyí jẹ́ ọ̀rọ̀ al-imam alayhi rahmatullah ìyẹn lórí topic tí wọ́n mú wá so insha Allah àádà lórí ẹ̀ subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh عليكم السلام ورحمة الله Thank you.

tó lè fi dúró nílé lẹ́nu tó ń kẹ́dùn ọmọ tí ó kú fún àbí tó ń banújẹ́ lórí ọmọ tó kú fún náà ká sọ wípé iye ọjọ́ báyìí ni èèyàn máa fi dúró nílé kò sí tẹ́kìtì tí ó ní sọ pé iye ọjọ́ báyìí ni kéèyàn fi dúró nílé ṣùgbọ́n nǹkan tí yóò sọ ikú ń banújẹ́ lé lórí so ẹ̀sìn ò fẹ́ kí nǹkan yẹn kí ó jẹ́ nǹkan tí ó pọ̀ kó mọ́ ju bí ọjọ́ mẹ́ta lọ àyàfi obìnrin tí ọkọ kú fún sòwò ni ó sọ ikú kí ni òun ó ṣe ìtànpé ní ẹ̀dá ah, fún oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá ìdájì òun ni kí èèyàn máa sọ pé èèyàn ń banújẹ́ lórí ẹni tí ó kú fún yìí èèyàn lè dára lẹ́ tí ò ní múra dáadáa àti bẹ́ẹ̀ kò ní máa lo àwọn nǹkan ẹ̀ṣọ́ nǹkan kàmọ́ra rẹ̀ sílẹ̀ ni wọ́n pè ní kí ni al-ihdaj ó yàtọ̀ sí iddatul wafa iddatul wafa àsìkò tí obìnrin yìí dúó tọkọ bá kú fún kó tó rí máa yìí encontro ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ihdad ó fi ń ṣe ìkẹ́dùn ẹni yẹn ó fi ń ṣe ìbànújẹ́ lórí ẹni tí ó ṣàfẹ́kù eléyìí ihdad ẹ̀dà òun ni iye ọjọ́ tó gbọdọ̀ ṣe kó tó di pé yóò rí máa rí fún èèyàn kan kó ló ń ṣe ìdáàbò lórí èèyàn kan kó wá kọjú ọjọ́ mẹ́ta àyàfi obìnrin fún ọkọ rẹ̀ mo rò pé ṣùgbọ́n nìkan mi ò wá jáde nílé àhán kéèkì ọ̀tọ̀ nìyẹn mo rò pé ó clear àhán tí ò bá wá jáde nílé tí ó fi jáde nílé ó lóun ṣì ń banújẹ́ lórí yìí ẹni tí ó kú fó bóyá ọkọ bóyá bàbá bóyá ìyàwó bóyá ọmọ ẹni olóṣù ìbànújẹ́ lórí ẹ̀sìn ò fẹ́ kó kọjá ọjọ́ mẹ́ta àyàfi ọkọ àti ìyàwó that is ọkọ ìyàwó nìyí fún ọkọ rádà gbòròkóyé reverse kì í ṣe the case that is nǹkan yìí ò bá ọkọ wí fún ìyàwó ṣùgbọ́n bá ìyàwó wí fún kíni fún ọkọ rò pé oye torí ẹ̀ làwọn àfáà ní wọn fi sọ̀pọ́ọ̀tì wípé ká ní afẹ́mọ́ lọ kí ẹni tí ó kúkú fún afẹ́mọ́ kí wọ́n lé tí wọ́n wà láwọn kójọ ìyẹn àwọn ẹbí ẹni tí ó kúkú fún wọn kójọ táwọn èèyàn sọ pé kí ni àwọn wá dúdú tí wọn tí ó fi wá di pé wọ́n lọ tẹ̀sán wọ́n lo because wọ́n á padà lọ kó sínú nǹkan tí ẹ̀sìn ní ká máa ṣe yóò di pé àwọn èèyàn ní àwọn ẹbí ẹni tí ó ṣaláìsí wọ́n á padà wà pọ́ọ̀jù láti wà ń lé nítorí kí àwọn èèyàn lè máa ṣe kiri kán lè máa kí wọn so wọ́n lè wá wọn fẹ́ wà nílé pẹ́ so wọ́n bá dẹ̀ dé àwọn yóò mọ̀ wú àwọn kan ìbànúyà ẹṣin pẹ̀lẹ́ ẹṣin kìíní kankan kan mọ́ra wọn so wọ́n bá ní pé ńgbà tí nǹkan ẹ̀ ṣẹlẹ̀ ọjọ́ kìíní ọjọ́ kejì kàtẹ̀ láwọn èèyàn fẹ́ máa kí wọn náà àwọn tí ó wà kí wọn tí wá kí wọn lẹ́yìn ẹ àwọn náà gbàbí tí wọ́n fẹ́ gbà lọ wọ́n gbàbí iṣẹ́ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báwọn ṣe banújẹ́ kò jí ẹni yẹn padà sòkúlù náà sì ń gba ikọ̀ tó mọ̀ gbogbo ẹ̀mí ní òtọ̀ ikú ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹ̀mí yẹn can make progress in life ló kù so eléyìí òun ni àwọn abánumọ̀ fi ń tako ká ní àwọn ìró àkọ́kọ́ ń bọ́ akíyàn sí ilé ìtàn kàmọ́ra wọn ìkànnà àwọn afá ní Saudi sheikh rabi al-madkhali rahimahullah ta'ala ìgbà tán jáde láyé àwọn ọmọ wọn ní bàbá sọ wípé káwọn èèyàn máa wá kí àwọn sílé èyí tí tàbí ká máa wá kí àwọn ẹbí àwọn sílé ìtàwọn èèyàn lè ṣe òun ní pé tó bá lè pàtẹ́tì lè jànáza àwọn kó pàtẹ́tì lè jànáza àwọn sọ bá ti sin àwọn ti sin àwọn nìyẹn ṣùgbọ́n káà lọ gbókè afẹ́ akí wọn sílẹ̀ afẹ́ akí wọn sílẹ̀ àkọ́kọ́ àfáà tó lórúkọ nínú ìlú ni wọn so ilé wọn yóò fẹ́ kú fàyà so ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ so ẹni tí ó bá fẹ́ kí àwọn tó bá pàdé àwọn ẹbí àwọn lọ́nà kó kí wọn ṣùgbọ́n wọ́n ẹgbọ́n wa ṣe special jòkó kalẹ̀ tí àwọn èèyàn ó máa wá máa wá máa lọ́nà wá máa lọ́nà kò sígbà tí wọ́n ní kó sí in tí ó kọjọ ọjọ́ mẹ́ta ẹ̀ so kò jẹ́ bí àárín ẹ̀ṣù jẹ́ wọ́n lọ́wọ́ rẹ̀ Thank you. náà mi béèrè ní pé obìnrin tí ọkọ kọlẹ̀ tí ó wá ṣe ìdá bó ṣe ẹkú ṣe ìdá so lẹ́yìnbà tó ṣe ìdá bó ṣe ẹkú ṣe ìdá ó padà wá lọ́kọ mi ó padà wá rí pé òun ti lóyún gbà tí wọ́n wá ṣe pregnancy test wọ́n rí wípé oyún ẹ ti jẹ́ oyún oṣù bí márùn-ún bẹ́ẹ̀ ni ó ti ṣe ìgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóò ni wọ́n ṣe ṣe pẹ̀lú oyún ẹ akọ́kọ́ òní pé bàbá ní obìnrin ó ṣe ìgbà kí ni tí ó fi ṣe ìgbà ẹ̀jẹ̀ nǹkan oṣù àbí ìmára méjèèjì ṣe kí ni ó ń lọ̀pọ̀ náà sóbi lápèjúwe ń sin ó lè ṣe nǹkan oṣù lóṣù yìí kó má ṣe lóṣù tó ń bọ̀ kò ṣe pé oṣù tó tẹ̀lé ni ó ti tó rí nǹkan oṣù sẹ́wọ̀n pé ìyẹn ní ti ti kọjá oṣù méjì ayẹ́rẹ́ ẹ̀kọ́ so kò ń ṣe oṣù méjì làákà nǹkan oṣù àbí kíni àbí ìmọ̀ra òun la máa kà èyí tí ó mú wa sọ pé fẹ́ ka oṣù oníjẹ́ pé obìnrin ò kìí ṣe nǹkan oṣù ṣọ́rọ́ wọn ń gbọ́n ṣe nǹkan oṣù ní nǹkan oṣù ẹlá máa ta so tó bá rí nǹkan oṣù lélẹ́yìn sí ìkan nìyẹn tó wá ṣe pé nǹkan oṣù láfẹ́ ká so the following month kò rí the following month kò rí following month ó rí ojì méjì so kò nẹ́tẹ́sì yìí pé oṣù márùn-ún yẹn àbí oṣù mẹ́ta yóò ṣe kí ni yóò tẹ̀lé ra wọn nǹkan oṣù mẹ́ta àbí ìmọ̀ra mẹ́ta mo rò pé àárín ẹ̀kẹ́ náà mẹ́rin tó ṣe wípé òkè ó wá bó ṣe yẹ kó ṣe ó ti kó oṣù mẹ́ta ó padà wá lọ́kọ lẹ́yìn ìgbà tí ó parí nǹkan oṣù mẹ́ta yẹn ìgbà tó lọ́kọ ó pa wá rí pé kí ni oyún bẹ lára wọn oyún yẹn dẹ̀ ní ó ti kọjá àsìkò tí ó lọ́kọ tuntun tó túmọ̀ sí pé ihun tó súnmọ́ òní pé ọkọ tí ó kúrò lọ́dọ̀ rẹ̀ òun ló ní oyún yẹn bó wá ní ṣèbó ṣe ẹ̀dà ó ṣe nǹkan oṣù mẹ́ta bó làjọ abẹ́ ṣe báyìí náà ṣe obìnrin tó ń lóyún ṣó máa ń ṣe nǹkan oṣù àbí kò ń ṣe nǹkan oṣù eléyìí ìtẹnu àwọn àbókù lé lórí ọ̀gọ̀rọ̀ àwọn afọ́ àgbà wípé obìnrin tó lóyún lè ṣe nǹkan oṣù torí pé ẹ̀jẹ̀ tó bá jáde lójú abẹ́ obìnrin ìpìlẹ̀ ní pé nǹkan àyàfi abárí tó sọ pé kò ń ṣe nǹkan oṣù bóyá ẹ̀jẹ̀ bímọ bóyá nǹkan ó ní rupture vein nínú wóngbò òun ló fa ẹ̀jẹ̀ yẹn so a gbọ́dọ̀ ní reason ẹ̀rí tá a ti sọ pé ẹ̀jẹ̀ tó jáde lójú abẹ́ obìnrin yìí kò kí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ sọ pé obìnrin tó lóyún mọ́ ń ṣe nǹkan so àti tí ó ní ike ó gbé kúrò lọ́dọ̀ ọkọ̀ tó fẹ́ tó kúrò lọ́dọ̀ rẹ̀ tí ó kọ́ lẹ̀ ó gbé kúrò lọ́dọ̀ rẹ̀ ìyẹn ìdí láti sọ which is the way their opinion obìnrin tó lóyún kò ń ṣe nǹkan oṣù torí wọ́n dájú obìnrin tó lóyún máa tún ṣe nǹkan oṣù ni wọ́n ní ní kó ṣe wọ́n ní sọ wípé nǹkan oṣù ni ká fi mọ̀ pé wúbẹ̀ fún torí tó bí ní tàbí mọ̀ pé obìnrin yìí o ìgbàtàn ní kọ́ṣe wọ́n ní nǹkan oṣù mẹ́ta so wáyé kan sọ pé kọ́ṣe nǹkan oṣù mẹ́ta ó tún pẹ́ lẹ́yìn nǹkan oṣù mẹ́ta yẹn ní yẹn láti mọ̀ pé bí tó ti kúrò kò lóyún fún ẹnìyẹn tó tó túnmọ̀ sí pé obìnrin olóyún ni kò ṣe nǹkan oṣù eléyìí tí ó tẹ̀wọ̀n ṣogbó làṣọwá fẹ́ ṣe pẹ̀lú oyún tí wọ́n ti tẹ́ẹ̀kì tán dẹ̀ rí pé oyún yóò oyún oṣù márùn-ún ó dẹ̀ ṣẹlẹ̀ sí ọkọ tuntun bí two months ago òun ló fẹ́ ọkọ tuntun bó la ṣe fẹ́ ṣe pẹ̀lú oyún yẹn tó wá wà púrúfù bẹ́ẹ̀ ipé òun ni ó ní oyún yẹn nǹkan oṣù tó fi tóun fi ṣe ẹgbà ó túmọ̀ sí pé kò ń ṣe nǹkan oṣù ló ṣe so bóyá ó ní ruptured eh, vein kan nínú womb ẹ̀ ni oyún bẹ lára ẹ̀ ṣùgbọ́n kankan ṣẹlẹ̀ sí so òun ni tó ṣẹlẹ̀ náà ó lọ́kọ bó ṣe kó lọ́kọ but oyún tó ní wọ́n ní oyún yẹn ó pìtì di àsìkò tó lòun ní ọkọ ní so definitely oyún oyún ọkọ tẹ́lẹ̀ yìí so ní tó máa ṣe ni pé yóò ṣe kí ni yóò bí ọmọ yẹn yóò bí ọmọ yẹn so tó bá bí ọmọ yẹn yóò ṣe wá padà sí ọ̀dọ̀ ọkọ tuntun tí ó fẹ́ gbòrò pé ó clẹ̀ ṣùgbọ́n ọkọ tuntun tó fẹ́ yẹn yóò àgbọ́ ẹ̀dì pé òun súnmọ́ láti ìgbà tí ìtẹ̀yìn wá ti wà fún fáńtì yóò wá bí ọmọ yẹn fún ẹni tí ó jẹ́ ọkọ ẹ̀ tẹ́lẹ̀ adẹ̀mọ̀tí ọlọ́wọ́ bá ní wàwùlátù ahmad ajaluhunna anyabana hamdahun àwọn obìnrin tó bá lóyún tí wọ́n bá pọ̀ ọlẹ́ àbí obìnrin tí ó bá lóyún tí ọkọ rẹ̀ bá kú ìgbà tí ó parí ẹ̀dà rẹ̀ tó fi lè sọ pé fẹ́ lọ́kọ ní òun ni kó bí oyún rẹ̀ so ààrẹ ti establish ti pé oyún tí ó ní oyún yẹn ó fi dé ti àsìkò tí ọkọ tuntun fẹ́ mo rò pé ó clear so wọn ó jẹ kó bí oyún rẹ̀ yẹn fún ẹni ọkọ tó fún ọkọ tó wù ọkọ tuntun yóò ní súnmọ́ nígbà tí lè bá ti wà confirmed ni so tó bá ti wá di nígbà oyún yẹn yóò ṣẹ̀ṣẹ̀ wá ṣe kí ni yóò ṣe padà tí ó gbọ́ ọkọ̀ tuntun so ọláwà náà nìká tó ṣe lálàáfíà òun náà sọ pé kò nìká tó ṣe kò sí problem pẹ̀lú nìká torí pé wọ́n bèèrè lórí pé ah, ó ti parí ẹgbà rẹ̀ so ọláwà alẹ́ náà ìbéèrè pé ẹni tí ó jẹ́ bandit ṣùgbọ́n mùsùlùmí lò àtẹni tó wò kí n ṣe bandit tó ń jẹ́ kékeré níwájú ọlọ́mọba ta ló burú jù náà from the question yìí àwọn náà gbà fún àmì òjìjọ burú ni àìwọ́ ẹ̀kọ́ ìfihàn jẹ́ kékeré níwájú ọlọ́mọba ó burú ìfihàn jẹ́ báńdíìtì tó jẹ́ mùsùlùmí níwájú ọlọ́run ó burú ṣùgbọ́n ìta máa wò kọ́ ní ìta ló burú jù ìta máa wò òun ni kí ni òfin ẹ̀sìn lórí bá ṣe fẹ́ rí léèkì pẹ̀lú àwọn méjèèjì láyé bí ìyẹn ló jẹ wá lógún jù àníwo tìtàlìkìámọ̀ yẹn títáyé yìí òun ni tó kàn wá gbòrò pé ó clẹ̀ sẹ́ni tó jẹ́ mùsùlùmí tó ń ṣe banditry àbó ń ṣe highway robbery àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yìn yẹn ọ̀rọ̀ ẹni tó ń ṣe ìrábà ìjọlọ́mọ̀ lógun ni bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá ní ìnáma jẹ́zá olèdínà yóò hárí bú na láwọ́ rasulahu wọ̀yẹ̀ tààwọn fi láàrín fasadan an yóò kàtàlù au yóò sọ́lábù au tó kọ́ta ìdíyí wà jùlọ ní khilaf au yóò ń fáwọ́ àwọn tánjọ ọlọ́wọ́ bá àti àbí kí wọ́n kàn wọ́n mọ́jú àbí kán kàn wọ́n mọ́jú tàbí tán bá paná tán wọ́n ó kàn wọ́n mọ́jú káwọn èèyàn lè rí ìlọ́láàfin wọn àbí kí wọ́n gé ọwọ́ wọn ọ̀tún pẹ̀lẹ́tẹ̀ wọn òsì àbí kó ṣe wípé kí ni kí wọ́n bá níṣì wọn kúrò lórí ilẹ̀ bí a kí wọ́n lọ tì wọ́n mọ́lé àwọn àfá wọ́n gbé e ẹ̀wò àwọn míì sọ wípé èyí tó bá wu olórí ló ṣe ń lẹ̀ ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n ò ní pé bí gravity ayélujára tán ṣe àbí banditi tán ṣe bó bá ṣe tóbi tí òní tó bá ṣe pé wọ́n ń pa àwọn èèyàn wọ́n dẹ̀ tún gba dúkìá wọn wọ́n pa wọ́n pàkópa wọ́n ṣe kí ni wọ́n pa wọ́n pa púpa tó wá ṣe wípé wọ́n pa àwọn èèyàn wọ́n ka wọn náà mọ́ igi tó wá ṣe pé wọ́n kàn ń gbowó àwọn èèyàn wọ́n ṣe kí ni wọ́n jẹ ẹsẹ̀ wọn ọ̀tún ẹsẹ̀ ọwọ́ wọn òsì tó wá ṣe wípé wọ́n kàn ń dẹ́rù àwọn èèyàn wọn lọ́wọ́ wọn wọ́n ó lé wọn kúrò lórí ilẹ̀ so eléyìí òun ni tí ó tẹ́wọ̀n so ẹni tó ń ṣe banditry ọ̀tọ̀ ọlọ́wọ́n ọba gidi sọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala ní illa alladhina tabu min qabli an taqdiru alayhim àbáwọn tó bá kẹ tó gbá wọn mú ṣùgbọ́n àwọn tó bá tẹ́ bá gbá wọn mú bó ṣe yẹ kẹ́ tírìtì wọn nìyẹn bó ṣe yẹ kẹ́ tírìtì wọn òun ni tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó sọ fún wa tọ́bá wá túbá tọ́bá ti ṣe àwọn aṣemáṣe tí wọ́n ṣe yẹn sọlọ́run bá subhanahu wa ta'ala yóò ṣe àforíjì ṣùgbọ́n àwọn ẹbí àwọn tán ṣe aṣemáṣe fún ó kù sọ́wọ́ títí wọn ṣé àwọn fẹ́ fojú fò ó àbí ni wọ́n ṣe fẹ́ ṣe ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ti ṣe àmójúkúrò fún wọn ó gba tútúbà wọn so ẹni tí wọ́n wá ṣe aburú fún kọ́ àwọn àfáà ní ọlọ́run ọba ó kọ̀ǹpẹ́tẹ́ẹ̀tì ẹni ìyẹn tó bá di jọ́ǹgbé ìgbé àkíyàmù àwọn ẹbí rẹ̀ àwọn ni wọ́n yẹn ju ọ̀rọ̀ tuntun wọn pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ìyà tó yẹ kó jẹ́ ìyà yẹn ọlọ́run subhanahu wa ta'ala ó ṣàfojú kúrò fún ìyẹn tán bá túbá kan tó gbá wọn mú ni ṣùgbọ́n tó wá gbá wọn mú ètò ẹ̀ka ṣe fún wọn òun ni nǹkan tí àkàkalẹ̀ tó wá jọ ń lóun di alìkìyàmẹ́ torí pé mùsùlùmí kò nira sínú náà bó ti ó bá ti ẹ̀ jìyà àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ ní ìtòṣe pọ̀tó ní pé ó ṣe ṣàhádàtù Allah ila ilallah wa anna Muhammad Rasulullah òmìnira ti ní iná ṣùgbọ́n ní tóun jẹ́ kéfèèrè láyé ń bí báyìí ọlọ́wọ́ bá ní láyé àwọn tí wọ́n lè kúrò ní ìlú yìí bẹ́ẹ̀ ni wọ́n jàyín lógún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ní òun ò sọ wípé kẹ mọ́ ṣe dáadáa tí wọn òun ò ní ẹ ní sí àwọn tí wọ́n bá máa ń ṣe déédéé ká lè mọ́ ẹ́ láyé ń bíbà yìí ló pẹ̀lú ẹgbẹ́ kò ṣàbúrú fún wa asma radiyallahu anha ìkánná àwọn tàbí lóbìnrin òun ti gba islam bàbá rẹ̀ náà gba islam ṣùgbọ́n ìyá rẹ̀ ò ti gba islam so ìyá wá sí madina láti wá bá ọmọ rẹ̀ ọmọ wò pé mùsùlùmí lè kèfèrí ni wọ́n kí n tó aláwẹ̀ láti wọlé jẹ́ ń lọ béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam pé kí ni bàtó dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní ja'atni ummi wa hiya raghibatun wa hiya mushrika ìyá mi wá sọ́dọ̀ rẹ̀ ó fẹ́ wá bẹ pípọ̀ ṣùgbọ́n kébèrè ẹlẹ́bọn ànábì sallallahu alaihi wasallam ìyá rẹ̀ dẹbí ìyá rẹ̀ pọ̀ ṣe dáadáa sí ìyá rẹ̀ láyà ta kàyẹn ló fi wá sọ̀kalẹ̀ ìpè láyọ̀ ní hákùmùláhù àni lèmínà lẹ́nu kọ́ọ̀tì lókun fi dín wọ̀lẹ́nu yókùnrin lókùnrin diyarikum an tabarruhum wa tusitu ilayhim inna allaha yuhibbu al-muqsitin ṣẹni tó jẹ́ kéfèrè tí wọ́n àti mùsùlùmí jọjá ládùúgbò kò gbọ́dọ̀ ṣàbúrú fún kò gbọ́dọ̀ tó bá rajà lọ́wọ́ rẹ̀ kò gbọ́dọ̀ jàǹbá ẹ̀ tí nǹkan máa pa wọ́n pọ̀ kò gbọ́dọ̀ fún tó ń bójá pé kí ni kèfèrè ni ṣùgbọ́n ẹni tó jẹ́ mùsùlùmí tó ń jẹ́ banditi àbójẹ́ kidnapper àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá gbá mú ọlọ́wọ́ ọba ní kí wọ́n ti ti ẹ̀ mẹ́tílẹ́sìlì wá ẹni tó jẹ́ kèfèrè tí ò ṣàbúrú fún àwọn mùsùlùmí àwa náà ní fi ṣùtá kan àní ṣàbúrò fún ṣe ìdájọ́ ayé tá a máa wò yẹn ṣùgbọ́n táì kì á mọ̀ ẹni tó bá jẹ́ kẹsẹ̀ rí yóò rà sínú náà ni yóò ṣe kiri yóò rà sínú náà ni ẹni tó ń jẹ́ mùsùlùmí ó lè jẹ́ báńdíìtì láyé rí tí ó bá ti ṣe kèfèrí pẹ̀lú ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala yóò jìyà ṣùgbọ́n yóò padà kúrò nínú náà so ojú tí a ti wò yìí ọ̀rẹ́ ẹ̀gẹ́ jẹ́ ẹni tó ń béèrè wípé ṣáàlì pé obìnrin mùsùlùmí tó jó ń zìnà a ní kí àwọn ilé kóbìnrin mùsùlùmí tó ń ṣe zìnà ṣùgbọ́n a lè fẹ́ kírísítẹ́nì tí ò ṣe kìíní tí ò ń ṣe ní zìnà mo rò pé ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ní wàhúrí màdálí kalẹ̀ mùmíní èèwọ̀ ni fún mùmíní láti lóhun tẹ obìnrin onízìnà tó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n lọ́wọ́ subhanahu wa ta'ala ni wal muhsanatu minal ladina utul kitaba àwọn tí wọ́n bá jẹ́ mọ̀sánà kan wà tí tí wọ́n ṣe onízìnà nínú àwọn ta fún tíra a lè ṣe wọn so ìhẹ́lò àwọn òkè bóòlù wáyé téèyàn máa fẹ́ ẹni tí ó jẹ́ kéfèrè tí ó rẹ̀ lè fẹ́ mùsùlùmí àánú wọ́n fẹ́ kéfèrè yẹn lè rí fatiha nítorí pé àfífà ni nítorí pé àfífà ni kò ń ṣe oníranù ṣùgbọ́n ti náà lè fẹ́ mùsùlùmí yẹn ní lídínà ha nítorí pé kí nítorí kú ní zina ni so agbọ́rọ̀ dẹ́ra pẹ̀lú òfin ẹ̀sìn ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ wallahu alam subhanaka lahumma wa bihamdika ashhadu an la ilaha illa أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته